C'est un peu comme ça. bàbá aláwùrábí tó tún jẹ́ ká rí ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún 2022 ìròyìn lérèfé la mú wá sójú wòrán yín láti kọ́ ní yorùbá broadcasting network ybn lónìí ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ọláyẹmí adéhùnmí lórúkọ tèmi àwọn jìjàgbara fún ìdásílẹ̀ ètò orílẹ̀-èdè yorùbá yẹn yorùbá nation ni wọ́n ti ṣe ìwọ́de lónìí ní agbègbè ọ̀kà àkókò nípínlẹ̀ Ondo pẹ̀lú àwọn pátákó lóríṣiríṣi tí wọ́n fi ń sọ tí wọ́n sì ń ṣàlàyé wípé bí Ọlọ́run ti ń bẹ tí Elédùà tó sì wà lẹ́yìn àwọn láìpẹ́ láìjìnà ni ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá yóò wá sí ìmúṣẹ wọ́n ní gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé yìí kí ìjọba kí wọ́n lè mọ̀ wípé àwọn ò wara ro bẹ́ẹ̀ sì ni àwọn dúró lórí ìdásílẹ̀ torílẹ̀-èdè Yorùbá àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kọ ẹ̀sùn eléyìí tí alákòóso fún ètò ìṣúná àti ètò ilé tó sọ wípé àwọn gangan ni wọ́n wà nínú ìgò tó ń jẹ́ jíìnì tá a bá sọ nípa ti àìlówó àti ìṣẹ́ pẹ̀lú òṣì tó bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu nígbà tí wọ́n fèsì sí ọ̀rọ̀ náà wọ́n ní kó má sọ bẹ́ẹ̀ rárá kó dáa padà nítorí ọ̀rọ̀ tó sọ yìí àwọn ò lè gbà wọlé wọ́n ṣàlàyé wípé ọmọ nọ́mbà yìí là ń rán síná o nítorí ìdí èyí làwọn ṣe ń ran sí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ìyẹn aláṣẹ orílẹ̀-èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari pé ohunkóhun eléyìí tó bá fa ìṣẹ́ tàbí òṣì lórílẹ̀-èdè Nàìjíríà kò ṣe ẹ̀yìn rẹ̀ o nítorí àti ránmu gángan kò ṣẹ̀yìn ìkànnà. igbákejì gómìnà tuntun ọ̀ṣàrà fún ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba kọ́lá adéwùsì ń ló ti sọ̀rọ̀ sókè wípé irọ́ ni ìṣèjọba tó lọ tó kó gbà wọlé tí wọ́n sọ wípé ohun gbogbo òun ló wà ní pípé nínú ilé ti ẹni tó jẹ́ igbákejì gómìnà tó kó gbà wọlé kó tó di pé òun bọ́ sí ipò gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé látẹnu agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn malam ọláwálé rasheed ó ní àwọn ní ẹ̀rí eléyìí tó gbópọn táwọn lè lò wá síwájú àwọn ènìyàn tán bá fẹ́ rí wípé nígbà táwọn fi gba ìjọba kò sí abẹ́rẹ́ kò sí nǹkan kan nínú ilé eléyìí tó jẹ́ ti igbákejì gómìnà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé gbogbo ẹ̀ pátá ni wọ́n ti palẹ̀ mọ́ ẹ̀ kó tó di pé àkàngbà ìṣèjọba lọ́wọ́ àwọn gómìnà eléyìí tó kógbá wọlé ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun adelé olóko ti orílẹ̀ òpó ní ìjọba ìbílẹ̀ àríwá àti ìrẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ògùn ọlálẹ́kan lakunlé òun ló ti ṣàlàyé pé ètò ààbò ní ìletò sí ìletò agbègbè sí agbègbè ńlá nílò lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí kí gbogbo tó ń jà sí ètò ààbò kó lè wá sópin ó sọ̀rọ̀ yìí nígbà tó ń gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá látọwọ́ àjọ ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá pẹ̀lú ará ìlú ìyẹn Police Community Relation Committee wọ́n ní wọ́n fún ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá yìí látàrí ìlàkàkà rẹ̀ lórí ètò ààbò pàápàá ní ìpínlẹ̀ Ògùn nígbàtí alága Farouk Mayama tó ń fún ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá yìí níbẹ̀ ló ti ṣàlàyé wípé èrèdí tí wọ́n fi fún un ní àmì ẹ̀yẹ yìí ní ìpínlẹ̀ Ògùn ni wípé wọ́n rí iṣẹ́ takuntakun tó ń ṣe lórí ètò ààbò ní àyíká àti agbègbè rẹ̀ ó wá rọ̀ wípé kó má jẹ́ kí àmì yìí kó bu omi tútù sí lọ́kàn láti fà sẹ́yìn ṣùgbọ́n kó tẹ̀ra mọ́ iṣẹ́ takuntakun tó ń ṣe láìka àti agbègbè rẹ̀ àwọn agbébọn kan ni wọ́n ti sọra wọn di báràkà máa yàbò wọ́n ní agbègbè abúlé òkò àgbàdo ọlọ́ọ̀gùn àti ìjókòó ní ìjọba ìbílẹ̀ ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n sì yìnbọn fún ẹni mẹ́ta nígbà tí wọ́n ṣe ìkọlù náà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ sosafe ìyẹn ọ̀mọ̀wé sọjí Gonzalo bó ṣe ṣàlàyé ó ní àwọn mẹ́ta ni wọ́n rí mú nínú àwọn ènìyàn ọ̀hún àti wípé lásìkò yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ìbọn bà yìí ni wọ́n ti wà nílé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ó ní ìwádìí òun ló jẹ́ kí ọwọ́ bá àwọn oníṣẹ́ láabi náà lára wọn sì ní Kẹ́hìndé Smith tí wọ́n ń pè ní seventy two Túndé Àlàbí eléyìí tó jẹ́ olórí wọn tóun jẹ́ ọmọ ọdún méjìléní ọgbọ̀n thirty two pẹ̀lú Abíọ́dún Ọ̀dẹ́wálé tí ìnagijẹ tirẹ̀ jẹ́ confidence nígbà tí àwọn tó kù tí wọ́n fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n rí àwọn tó jẹ́ agbófinró yìí agbẹnusọ fún iléeṣẹ́ ti àjọ sosafe moruf yusuf ó ní gbogbo wọn pátá nígbà tí owó fi bà wọ́n wọ́n bá ìbọn ìléwọ́ ìbílẹ̀ lọ́wọ́ wọn wọ́n sì ti kó gbogbo wọn lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ oyetola ti fi gígún ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó pè lẹ́yìn ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà àwọn adégbòyèdè oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ all progressives congress apc ni wọ́n ní àwọn ti jáwọ́ jásẹ̀ àwọn sì ti yọwọ́ pátápátá nínú ẹjọ́ kò tẹ́mi lọ́rùn eléyìí tí à ń pè lẹ́yìn ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé gómìnà adeleke dancing governor òun ló jáwé ìlú borí lásìkò yìí wọ́n ní àwọn ti gbà fọlọ́run o àwọn sì mọ̀ wípé èsì rere òun ni ìṣèjọba rẹ̀ yóò jẹ́ fún ìpínlẹ̀ ọ̀ṣun súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ló wà lásìkò yìí ní ìpínlẹ̀ èkó bí gómìnà babájídé sanwóolu bó ti bẹ̀rẹ̀ ìpolongo ètò ìdìbò rẹ̀ fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ èkó agbègbè mobolaji johnson oníkan gbogbo rẹ̀ ń ló há gàgà lásìkò yìí pẹ̀lú gbogbo ìkìlọ̀ tí iléeṣẹ́ tó ń mójútó ìgbòkègbodò ọkọ̀ ojú pópó ní ìpínlẹ̀ èkó bí wọ́n ti ṣàlàyé wípé ẹ wò ó nígbà tí ó wà fi di àsìkò ìpolongo wípé kí àwọn tó wà ní erékùṣù èkó ìbẹ̀jú lẹ́kí àjá àti àwọn tó kù kí wọ́n rí pé wọ́n ṣọ́nà gbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìkìlọ̀ yìí wọ́n ní súnkẹrẹfà kẹrẹkò fà sẹ́yìn o wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló sì di gàdà látàrí ìpolongo ètò ìdìbò ti gómìnà Babájídé Sanwó-Olú ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún ìròyìn lérèfé láṣálẹ́ tòní láti kan ní Yorùbá Broadcasting Network YBN adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa wò láti ọdún yìí wá bákan náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń fi fọ́nrán ránṣẹ́ sí wa ìgbà àkọ́kọ́ yín wà rèé tẹ̀yìn wò wá ẹ YBN sórí nọ́mbà tó lọ lójú fọ́nrán yín láti dọ́dà pọ̀ mọ́ wa lórí Telegram àti WhatsApp wa ẹ má gbàgbé láti tẹ subscription button àti àbò dúdú tó wà lókè tí ò mọ̀ làgbo fún yín bá bá ti wà lórí ètò lágbára Ọlọ́run níwòyí ọ̀la ẹ ó tún máa pàdé wa lórí ìròyìn lérèfé títí dìgbà míì tá ó tún pàdé níkànnì Yorùbá Broadcasting Network Ọláyẹmí Adéhùnmí Owúrúbùtù lórúkọ tèmi ó rán ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàrọ̀.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 fún ìgbédìde àṣà Yorùbá.